asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyìn lè káàbọ̀ ẹ̀yin gbọ́ wa sórí ètò al-ilmu nurun lóru òní pẹ̀lú àánú ọlọ́run a tún tẹ̀síwájú bí a ṣe ń ṣe bọ̀ láti ìgbà tí ramadan ti bẹ̀rẹ̀ tí wọ́n máa ṣàlàyé fún wa ẹ̀kọ́ kan pàtàkì nínú ẹ̀kọ́ tí ọlọ́run bá lè kí ọlá fẹ́ ká kọ́ nínú al-Qur'an al-Karim èyí bí a ṣe gbàyànda tá a ṣe ń gbàyànda kí a tó wọlé ara wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe wípé Ọlọ́run bá ó fi kẹ́ àwa mùsùlùmí ni ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti òye tó ṣe wípé tí a bá mú àwọn ẹ̀kọ́ yìí lò ìbára ẹni lò nínú àwùjọ wa yóò tún rọrùn ju bí a ṣe lérò lọ kọlọmọ kí ó ṣe ní ìrọ̀rùn fún imam tí wọ́n ṣàlàyé náà fún wa imam tí ó ṣàlàyé fún wa bá ṣe máa ń sọ àwọn náà ni imam Sulaiman Hamza Abu Ahmed bisimilahi. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillahi wa baad asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu adọ́pẹ́ fún ọlọ́ọ̀ba àtọ̀rọ̀kẹ́ àtìgẹ́ fún anábẹ́wà muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ lẹ́ni pẹ̀lú lọ́dọ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala a tún máa gbéyàwó ẹ̀kọ́ olówó iyebíye ètí ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tó fi kọ́ wa nínú al-Qur'an al-Karim ètí ó ń ṣẹlẹ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó náà tún ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ fún wa òun náà ni adabul istidhan ẹ̀kọ́ tí Ọlọ́hun subhanahu wa ta'ala àti oúnjẹ àti anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dá wa nípa gbígba ìyọ̀ǹda láti wọ ilé ẹnì kọ̀ọ̀kan wa tá padà sínú al-Qur'an al-Karim inú Suratul Nur Ọlọ́hun subhanahu wa ta'ala ń bá sọ̀rọ̀ pé yá ayyuhal ladhina لا تدخلوا بيوت غير بيوتكم حتى تستانسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون أبا يعني آية 27 الله بني يلبلو لا تدخلوا بيوتا غير بيوتكم أما ولي تكباتي شيء إلي تتين حتى تستأنسوا تتي تفي ويوندا لو دعني توني لي بيا كي ولي أبي كي ما ولي ọlọ́ni bákan náà wàtò sálẹ̀mù alẹ́ àhìlẹ́yà tẹ́sí wàá sálámà tẹ́sọ̀ gbólóhùn sálámà sàlámù alaykum tẹ́sí èsì àwọn aráalé ọlọ́ni dhalikum khairul lakum la'allakum tadhakkarun ọlọ́ni ilé ló dáa jù fún yín. nínú àyà tó tẹ̀lé ọlọ́ba subhanahu wa ta'ala wa ń sàlàyé fún wa pé ìmá ṣe é ṣe kéèyàn ò délé onílé kó má bá onílé kó má bá nílé tàbí kéèyàn tiẹ̀ má gba ìyọ̀ǹda kó má rí ìyọ̀ǹda bọ̀rọ̀ nínú àyà twenty eight ọlọ́ba ní fa'in lam tajidu fiha ahada fala tadkhuluha tẹ́ ẹ bá fi bá ẹnì kankan nínú ilé ẹ̀ gbọ́dọ̀ wọ́n bẹ̀ hatta yu'dhana lakum títí tí wọ́n fi yọ̀ǹda fún yín pé kẹ́ wọlé ọ̀fìn pé tí wọ́n bá délé onílé tí wọ́n ṣe èméjì ṣé wọ́n bẹ́ẹ̀ lé ní àbí wọn ò subhanahu wa ta'ala ó ní ẹ̀ gbọ́dọ̀ wọlé títí ẹ fi gbọ́ ìyọ̀ǹda wa in qila lakum irji'u farji'u huwa azka tí wọ́n bá ní kẹ́ ẹ padà ẹ padà náà eléyìí ló sàfọmọ yín jùlọ wallahu bima ta'maluna khabir ọlọ́ọ̀ba ọba tó mọ gbogbo ń tẹ́ ń ṣe lámọ̀tẹ́ni eléyìí jáyà twenty eight ẹ̀rẹ́páyà twenty seven inú sọ́rọ́tù Nur yìí Quran chapter twenty four ọlọ́ba fi kọ́ alẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ni àgbọ̀dọ̀ wọlé tí kì bá ṣe tiwa lẹ́yìn tí ó jà wọlé àgbọ̀dọ̀ gba ìyọ̀ǹda bákan náà àgbọ̀dọ̀ sí sálámà sáwọn tí wọ́n wà nínú ilé àyà tó tẹ̀lé ọlọ́ba níta bàbá yẹn ń bẹ àgbọ̀dọ̀ wọlé agbọ̀dọ̀ sojú mi dá tábà tí ẹ wá gbóhùn láti inú ilé tí wọ́n ní ẹ máa lọ náà ọlọ́wà ní farji'u wa azka lakum ẹ máa lọ náà bí wọ́n ti sọ ẹ ló ló ṣàfọ̀mọ́ yín wallahu bima ta'maluna khabir inú ayé lẹ́yìn kìtà ọlọ́wà subhanahu wa ta'ala nínú ayé twenty nine tí wọ́n kọ́ alálẹ́kùn ẹ̀kọ́ ọlọ́ni laysa ọlọ́ni fíyà mẹ́ta ọ̀làkù nílé tó jẹ́ pé ẹ kó àwọn nǹkan kan tó ṣe yín láǹfààní ẹ kó wọn síbẹ̀ gẹ́gẹ́ bí stọ́ọ̀ ni gẹ́gẹ́ bí ọ́fíìsì ni èèyàn ò ní fẹ́ wọnú ọ́fíìsì tàbí kó fẹ́ wọnú stọ́ọ̀ kó mọ́ àrètí ẹni tí ó fún ní yọ̀ǹda níbẹ̀ nítorí pé àwọn àyè wọ̀nyí ọlọ́ba ni fíyà mẹ́ta ọ̀làkù àwọn àyè tó jẹ́ pé àwọn nǹkan ìgbádùn yín ó wà àti tẹ́ fi ń pamọ́ àti kọ̀rọ̀ àti gbangba yín òun náà lọ́wọ́ bá mọ̀ ẹ pé àyà mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn tó pé ó kó sínú àwọn ṣe máa ń gba láti sí ilé ara wa láti wá kíra wa ẹ pé bí mùsùlùmí bí a máa bùkátà ká máa bẹ̀ra wa wò a máa bùkátà ká máa yọjú síra wa nílé ara wa àwọn ni wa pé a gbọ́dọ̀ wọ ní onílé àfi ká gba yọ̀ǹda àfi tó a bá ti fún wa ní yọ̀ǹda bá a bá a ṣe rí káwa àtẹnìyẹn kájọ rẹ̀ tó bá a bá a ṣe rí kájọ máa yá sí tó ọlọ́ba ní ká padà kódà kájọ jọ máa yá ọlọ́ba ní ká padà ilé ló lóore fún wa tá a bá ti gbọ́ ìyọ̀ǹda ilé lọ́ọ́ fi jẹ́ pé tá a bá wọnú ahadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam a rí oríṣiríṣi ẹ̀kọ́ láti fẹ́ àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fẹ́ lójú àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ó sodo sínú ahadith anabi muhammad àti sunna rẹ̀ nípa ìlànà tá a tọ̀ tá a fi máa ń gbà yọ̀ǹda wọlé ara wa àkọ́kọ́ ń bẹ nínú àwọn ẹ̀kọ́ yìí tó ṣe pàtàkì òun náà ni pé asalaam qabla al-istizan a máa ń sálámà tá a bá délé onílé ká tó gbà yọ̀ǹda àti wọlé ni tá a bá padà sínú àkọọ́lẹ̀ hadith èyí àfọwọ́ Abu Dawud tí wọ́n gbà wà bí isnadin sahih لأن حديث ربيعي ابن خراش قال حدثنا رجل من بني آمر استاذن على النبي صلى الله عليه وسلم فقال آلج وانا رقم كلايا نبي محمد صلى الله عليه وسلم وفي وليت نبي له وادو سنة وانا نبي نوان في آلج آلج سكن ولي شاي داكن ولي فقال رسول الله صلى الله عليه وسلم لخادمي أنا بواصف ومودو تنبه بلوي فأخرج إلى هذا fa'allimu al-istidhan anábì ní jáde lọ́ọ́ bá ẹni tó fẹ́ wọlé o wá lọ kọ́lẹ́kọ̀ọ́ bá ti gbà yọ̀ǹda faqul lahu kó wá sọ fún wípé qul assalamu alaykum a adkhul kọ́kọ́ sọ pé assalamu alaykum tó bá ti ń sọ assalamu alaykum kó sọ sọ pé a ṣe mo lè wọlé fasami'ahu ar-rajulu faqala lọ́rakùnrin sì wá gbọ́ ìmọ̀ràn anábì bó ṣe gbọ́ àṣẹ anábì wa ló wá túnra ẹ̀ ṣe ló wá sọ pé asalaamu alaykum adkhul asalaamu alaykum ǹjẹ́ mo lè wọlé fa adina lahu nabi sallallahu alayhi wa sallam fa dakhala anabi wa yọ̀ǹda fún arákùnrin bá wọlé ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bí wọ́n gbé tá a bá dé ẹnu ọ̀nà bóyá ọ́fíìsì ẹnìkan ni àbílẹ̀gbẹ̀ ẹnìkan ni a kọ́kọ́ asalaamu alaykum tí wọ́n bá gbọ́ wa a sẹ̀sọ̀ wá gbà yọ̀ǹda tí wọ́n dá ń wa a adkhul ǹjẹ́ kí tábà ní ká wọlé á wọlé kẹsí pé àsàlámà láàmà ṣílẹ̀kùn là ilé ò wọlé bẹ nínú ẹsẹ islam sọ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé yakunu lè istizan ba'da salam ìgbà yọ̀ǹda lẹ́yìn ìgbà tá a bá kọ́ sálámà ní tókè sálámà ní gbólóhùn àkọ́kọ́ tí mùsùlùmí kọ́kọ́ máa ń fi pàdé ara wọn bóyá a ni àbí a fẹ́ gbà yọ̀ǹda wọ ilé ara wa. bákan náà tá a musa al-ash'ari radiyallahu anhu àtúnrí àlékún ẹ̀kọ́ pé ìgbà yọ̀ǹda ní mẹ́ta ẹ̀rìkọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé fa illam tajidu fiha ahada fala tadkhuluha tẹ́ ẹ̀ bá ti bá ẹnì kankan lé ẹ̀ gbọ́dọ̀ wọlé bóòlù àti wá ṣe yìí nínú àyà tókè ọlọ́ọ̀bá ni hatta tastanisu ẹ̀ gbọ́dọ̀ wọlé títí tẹ́ fi gbà yọ̀ǹda al-istidhan ìgbà yọ̀ǹda yìí ó ń ṣẹlẹ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa pé ó ọlànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní alistidhanu thalathu ìgbà yọ̀ǹda láti wọlé ó lé ẹ̀mẹ́ta ni asalaamu alaykum asalaamu alaykum asalaamu alaykum tọ́ba ẹ̀pà bá kàn lẹ́kùn tàbá ti sálámà lẹ́ẹ̀mẹ́ta tá a dúró ẹni kankan kí la ṣe á padà eléyìí lànàbíwá muhammad sallallahu alayhi wa sallam bó ti máa ń ṣe nìyẹn ní gbogbo ìgbà tó bá gbà yọ̀ǹda láti wọlé ẹnìkan tó bá ti sálámà lẹ́ẹ̀mẹ́ta tí ò bá ti gbọ́ kí wọ́n dáhùn ànábì padà ni gẹ́gẹ́ bọ́lá sọ pé fàyín kí ilẹ̀ lápòmọ̀ jẹ́ ọ́ fàrjẹ́ ọ́ tí ò bá ti wá sí ìyọ̀ǹda látọ̀dọ̀ onílé a jẹ́ pé ó máa padà lọ nìyẹn kódà kéèyàn ní ìfúramọ̀ pé àwọn èèyàn bẹ́ẹ̀ ni a wọn ò ṣetán láti gbọ́ ní àlejò nìyẹn eléyìí kò ní sunna ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà tàbá wá gba ìyọ̀ǹda tán tí wọ́n bá bi wá pé man bil bab tàbí man ta ló wà lẹ́nu ilẹ̀kùn ta ni ọ́ a kì í sọ pé èmi nìyẹn kódà kí wọ́n mú òun wá ọ̀pọ̀lọpọ̀ ní sẹ́ kódà kí yẹn jẹ́ landlord tí yẹn bá wà lẹ́nu géètì tí máa ń kẹ̀lẹ̀ kúnlé ààrẹ tábà ní ta ni òun ní sọ pé yóò bá yà láàyè ta ni ò lè jẹ́ ẹlòmíì ní táìlẹ̀ yìí sílẹ̀kùn fún tó bá jẹ́ àgbàlagbà wọ́n máa ń kà kún èdè àgọ̀ ọmọ ó béèrè pé ta ni eléyìí ẹ̀rọ anábà Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ oníwà rẹ̀ lẹ̀ anábà Muhammad ẹ̀kọ́ oníwà rẹ̀ lẹ̀ ó yẹ sọ fún àǹfààní tí mẹ́mbẹ́ ó ní wàá màtàwá àdùn abdulillahi illa rafa'ullah ẹnìkan kan ò ní rẹra rẹ̀ ńlẹ̀ nítorí tọlọ́hún àfikọ́lọ́ máa gbé ga tábà béèrè pé ta ni èèyàn dáàpọ̀ ẹ̀yìn tábà padà sínú àhàdíìs anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àdíìsì tó ní báṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùjẹ́nà anábì ni aati baba aljanna fa astaftih fa yaqulu alkhazinu man ant anábì níjọ́ bíi alkiyama èmi lẹ́ni àkọ́kọ́ tó lọ́wọ́ yọ̀ǹda fún pé kínà anábì tó bá wà dẹnu ọ̀nà àlùjẹ́nà òun wà wá àti wọlé òun béèrè òun gbà yọ̀ǹda àti wọlé fọyàkúlù lẹ́kọ́ọ̀zìn mẹ́ni ẹ̀ǹtẹ̀ ẹni tó wà lẹ́nu ọ̀nà àjẹ́nà tó jẹ́ olùsọ́ọ̀bẹ̀ yóò máa bẹ̀rẹ̀ pé ta ni ọ́ anabi ọ̀sùn pé ana muhammad anabi ọ̀sùn pé muhammad ẹ̀mẹ́ muhammad ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bí epo ń ṣẹlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó sì pàtàkì tó kò ní sọ pé èmi yóò sọ pé muhammad orúkọ ẹ̀ ni ó dáa torí ẹ̀ ló fi jẹ́ pé tabawo náà di sí jaabir ibn abdullahi radiyallahu anhu ó ní ataytu nabiyya sallallahu alayhi wa sallam fadakaktu al-bab jabir bin abdullah olóhùn wa kí ànábì muhammad sílé òun wa kànlẹ̀kùn ẹ̀ faqala man dha anábìnrin ta ló wà ń bẹ̀ faqultu ana jabir wa ni òun sọ pé èmi ni faqala anábì sọ pé ana ana ka annahu karihahu anábì sọ èmi èmi bí ẹni pé kìnìyàn ọ̀tẹ́ ànábì muhammad òtẹ́rọ̀rùn bùdá ṣeré nìyẹn àdìsí muttafaqun alayhi ó tún máa sọ pé tó máa bẹ̀rẹ̀ pé ta ló wà lẹ́nu ọ̀nà bá ṣe rí kó pàtàkì tó wàá dá orúkọ rẹ̀ tàbí kó sọ tí wọ́n bá mọ̀ bóyá làjẹ́ tó ń jẹ́ ta ni bàbá àbèjì ni ta ni bàbá rẹ̀ ni tó bá yẹ kó mọ ló fẹ́ sílẹ̀kùn fún yẹn eléyìí nínú ẹ̀kọ́ ni bákan náà nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì ò ní pé ẹni tó wá kanlẹ̀kùn onílẹ̀kùn tó ń gba ìyọ̀ǹda tó fẹ́ wọlé àyìnà yẹ kì fún ni ó dúró sí ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ó sì jẹ́sìn tó fún ọmọlúwàbí wa tó fún ní ọ̀wọ̀ ẹni tó bá fẹ́ kànlẹ̀kùn onílẹ̀kùn tó fẹ́ gbà yọ̀ǹda kò ní dó sí ọ̀ gẹ́gẹ́ bí tí ó ti máa wọnú ilé yóò dúró sí abala ọ̀tún ababala àlàáfíà èyí tó dáa jù wọ́n ni pé abala bí tilẹ̀kùn bá ń sí sí tó bá mọ̀ abala bí tilẹ̀kùn sì sí yẹn ibẹ̀ náà ni kò dúró sí nítorí àdìsí Sa'd ibn Ubada Sa'id ibn Ubada ó ní qala ó ní jiitu ila nabi sallallahu alayhi wa sallam wa ó lóun wá bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam nínú ilé ẹ̀ fàkúmùtù maqabil al-bab òun wá dú sọ́gangan lẹ́kùn fastadhantu òun wá ń gbà yọ̀ǹda fàṣàrà ilayya an taba'ad ànábì wá fọwọ́ sàpèjúwe fún pé súnmẹ́yìn rìn ẹ̀yìn wa qala ànábì wá sọ pé alìlẹ̀ istidhan illa min ajli sẹ́mi tí wọ́n fi ní ká gbà yọ̀ǹda ká tó wọlé ara wa òun náà ní ká má bàa ò yẹ nínú ilé onílé ká má bàa rìn tí ò yẹ ká rí ó túmọ̀ sí pé ẹ̀gbẹ́ kan lẹni tó fẹ́ gbà yọ̀ǹda wọlé ó ń lé ibẹ̀ ni yóò dúró sí eléyìí ò ní bó ṣe yẹ kó rí nínú ìlànà tọ́lọ́wọ́n ba bẹ́ẹ̀ náà ó wá dáa kódà àwọn fámìlì wa tá a jọ ń gbé ká máa gba ìyọ̀ǹda ká tó wọlé lọ́dọ̀ eléyìí náà nínú ẹ̀kọ́ ni ànábì muhammad sallallahu alayhi wa sallam ló fi kọ̀ fún wa tá a bá sì rìn àjò lọ ká kà máa yọnu àwọn fámìlì wa eléyìí torí pé àwọn nǹkan míì tó jẹ́ àwọn nǹkan tọkàn wa lè kọ̀ ó lè wà nínú ilé bóyá bí àfipéjúwe ẹ má gbé nǹkan báyìí síbí ẹ má fi nǹkan báyìí síbí ká gbé àyọ̀ǹda yẹn ká má jálù wọn iná ní jẹ́ ká fojú kan tó jẹ́ pé wọ́n lè ṣàtúnṣe rẹ̀ ká tó wọlé ilé ló fi jẹ́ pàánà wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní tó bá wọ ìlú Madina wọ́n ní ànábì ó wà tó bá wọ bẹ̀ lọ́sàn-án ànábì ó farasin síbi kan anabi wa sọ àwọn sọhábà pé ntẹ́dìrò hàtà anádìkúlà ìṣáà anabi ẹ farabalẹ̀ ká wọlé lálẹ́ kó lè bá yẹ pé àwọn ìyàwó ti dúró wa wọn ti ṣàtúnṣe gbogbo ohun tó bá yẹ ká ṣe láti lè gbà wá ní àlejò àbí ọlọ́run subhanahu wa ta'ala ìmọ̀ bá tá a sọ yìí kọ́lọ́n kò jẹ́ kí ó ṣàǹfààní jù bá a ṣiṣẹ́ lọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.